وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ليبا سي الله سبحانه وتعالى أترى الكلام عن رفوت محمد صلى الله عليه وآله وسلم ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an Al-Karim Suratul Ra'd àyà 40 ibẹ̀ náà ni a ti máa gbé tafsir wa lẹ́nìí èyí ni àyà ogójì àbí Allah subhanahu wa ta'ala kọmọ́sẹ̀ wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ lánàá a sọ̀rọ̀ nípa agbára ọlọ́run tí a bá gbàgbé níbẹ̀rẹ̀ sóra yìí a ní lórí tí sóra yìí dálé lórí jùlọ àwọn ọ̀rọ̀ tí ó kó sínú jù àwọn kókó èyí tí wọ́n fẹ́ kí á dì mú nínú sóra tó ráàjì òun náà ni tí al-qudrati wal-quwwati al-ilahiyyah wọ́mọ̀bọ́ yorùbá àlàyé nípa agbára ọlọ́run àti títóbi rẹ̀ àti bí agbára ọlọ́run ọba yìí bí ṣe ń fara hàn níbi gbogbo nǹkan tó dá pátápátá nínú agbára ọlọ́run èyí tí kò láti wé o náà ni ilmullahi al-azali ìmọ̀ ọlọ́run èyí tó ti gbáwájú ohunkóhun tó ti pé lábẹ́ rẹ̀ náà ni alùkọ̀dọ̀ owó alùkọ̀dọ̀ àyànmọ́ àkọsílẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀dá tí ọlọ́run ọba dá níbo ló kọ́ sí ó kọ́ sí ààyè kan tí a pè ní Allahul Mahfuz eléyìí agbára tó kọ àyà ni tí ẹnikẹ́ni kò lè fi gbàgbà pẹ̀lú Allah subhanahu wa ta'ala nípa ìmánu ọlọ́run sàlàyé fún wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحو الله ما يشاء وعنده الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب جلالتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run èyí tó kún fún kẹ̀ẹ́ tó tún kún fún àánú lánàá àyà eléyìí àkàṣáájú ká tó wọnú àyà tèmi ní àyà 39 ọlọ́run ọba ní yámú ọlọ́run ṣáà ọlọ́run ọba àpá rẹ̀ wà yóò fẹ́ in tó bá sì afẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀ láì ní pàárẹ́ ó tilẹ̀ jẹ́ pé ìwé kan bẹ lọ́dọ̀ ọlọ́run èyí tó kó gbogbo nǹkan sínú tó ń kì yí padà o náà ni Allahul Mahfuz in tó bá ti wà nù bẹ̀ òun èyí torí wípé sábàkọ̀

àtijẹ́ tó ń ṣe àtàbùrú tó fọ́ ọrù yẹn wá ń dà ohun orin kìíjà gbogbo ẹ̀ pátá ó ti wà nínú ìwé tó jẹ́ fún òmìnira gbogbo àkọsílẹ̀ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kò sí kan nínú tí ó ṣẹlẹ̀ tó ṣẹ̀yìn mọ́ ọlọ́run wọ́n ni ọlọ́run ọba ní tó bá wo àwa ọlọ́run a lè jẹ́ kárí ànábì lójú ayé rẹ̀ kó ojú ayé kó orí kó wà láyé a lè fi hàn apá kan nínú àwọn àdéhùn ìyà táa ti fáwọn tó pọ̀tọ̀ lọ tó bá wo àwọn ọlọ́run a lè jẹ́ kó orí kó bá wọn láyé bọ́lọ́wọ́ tó jẹ àwọn aláìgbàgbọ́ níyà. bọ́bá tó wà àwọn ọlọ́run a lè ti gbẹ̀mí ẹ kó má bá wọn láyé ká sì mú ọ sọ́dọ̀ náà. Ó wá sojú ẹ, ìyàtọ́lọ́ fẹ́ bí ìjà wọn bèbè ní sojú ẹ, àti òsojú ẹ, èyí tó kẹlẹ̀ ànẹ́bì. Ìgbà àgbélé ọlọ́wọ́ náà ni kò jíṣẹ́ dókùn ń gbó fáwọn èèyàn. Ẹni ọlọ́njẹ níyà, ẹni òrùjẹ níyà, yálà ó sojú ẹni àti kò sojú ẹni ọ̀kan. Ìgbàwọ̀ ọlọ́run dáàbì rẹ̀ ànẹ́bì léèrè, ó náà ni pé so mú ṣẹ́ ìṣirò jẹ kó wá àfúyọ lọ́wọ́ àwọn ọlọ́pọ̀ bá ohun tí kó wá lórí ayé ṣe ayà yìí ọlọ́pọ̀ bá obìnrin lẹ̀ ní bákanẹ́ wípé ìtọ́lọ́wọ́n lọ́wọ́ wọ́n sọ bó bá ọlọ́run ó lè jẹ níyà lójú ayé àníyàn káàkiri náà rí pé wọ́n jíyà bó bá ti wọ ọlọ́run ọlọ́run tó máa nínú olùjáde láyé kó tó jẹ wọ́n jíyà àmọ́ wọ́n jíyà lójú ayé ànẹ́bì ni àbí wọ́n jẹ́ lẹ́gbàdánẹ́bì ó náà ní wípé kó jẹ́ṣẹ́ ìtàṣe lọ́ra ẹ̀yọ lórí ó náà ní kò jíṣẹ́ tààrà kó sì jẹ́ kò mú lókùnkó bá ṣe wá ṣètì rẹ tó ṣe tọ́lọ àtẹni tó ṣe tọ́lọ ìwà mẹ́sìtì lẹ́lẹ̀ ọwọ́ àwọn ọlọ́ ló yóò pàdé ẹni tó gbọ́ tó dákùnlá ọlọ́dúnlá nẹ́bí ṣe ní àti wọ́n lẹ̀ wọ àlẹ́yìn náà lè fi sáà ẹni tọ́rọ rẹ̀ ó jà sídò kọ́lọ̀kọ́ ṣe ti wà bẹ́ẹ̀ ẹni tọ́rọ rẹ̀ ó jà sífà níjọ́ níjọ́ náà ọlọ́wọ̀n bá ní òun lòun ó dájọ́ òun lòun ó sì

oníwàásí olùgbanimímọ̀ràn lájẹ́ àìsàdájọ́ àìsìsọlọ́pàá lọ́lọ́wọ́ bá fi sọ fún àdínẹ́sọ́lá àríwá àìyànsẹ́lá ọlọ́run ọba ní ṣílẹ̀ ànẹ́bì bó sọ fún wọn ní ti ẹ́ àwọn ọlọ́run ọba láti ìṣirò jẹ kó wá eyú ni kò tako alùdúd òfin nínú ìlú Islam nígbàtọ́lá ń ṣe bàlá ìfà nẹ́sọ̀lá àríwá tó di wípé òfin wà nínú Mọ̀dínà ìjọba wà ìdájọ́ wà ẹni bá mú kí ìjọba gbàmú tí ìjọba bá gbàmú wọn lò dájọ́ fún ẹni bá ti sì náà bàbá gbà mú wọn olùdájọ́ àbábà tí ò sí ìsí yẹ ìsìná ọ̀dá o ọdí ọ̀dá bó bá rẹ̀ ní mú sí òlébà ọlọ́gbùn mọ́ lọ́wọ́ òpin tí èyàn lè ṣe nílẹ̀ ìṣẹ̀rí àmì ní ó rìpọ́ọ̀tì ẹ̀sùn mú àwọn aláṣẹ torípa ẹni ṣe wà sí ìwọ́kọ́ ládájọ́ ìwọ́kọ́ lọ́lọ́pàá kí wọ́n sọ ìrìnlẹ̀ gẹ́gẹ́ bí àfáà alkọ́ọ̀bí adájọ́ alhakim ìjọba àwọn ní wọ́n ìpìlẹ̀mẹ́ntì òfin lórí ẹni tẹ́lẹ̀ ọlọ́pàá wá tó bá ní sallallahu alaihi wa sallam ọlọ́pàá iná máa lẹ́ kalibara kó wà alẹ́ ìrìnà ìsá àwọn olùmọ̀ tafsir wọ́n ni tọ́rọ ọba ń sọ fún wa láàyè wọ́n ló náà ní tọ́lọ ní wà ní àrọ̀ ìnáàkà àyíwọ̀n nàbí sọ́lọ́lá báàdọ̀ máa nà ìdùn bí min al'adab kọmla mautik fàdáyíkà ilẹ̀ ìnà nípa jẹ wọn níyà bó bá wù àwọn ọlọ́run a lè jẹ wọn níyà yẹn náà lójú ayé rà nínú ó rí pé tọ́lọ̀ ń sọ padà ṣẹlẹ̀ wọn lé àwọn àmìnàgà àkójẹ̀ ìdíkọ́lẹ̀ ànábì àjímọ̀ ọ̀sọ́dọ̀ ìwọ́n ti jáde láyé kọ́pùlá àìrù sí aka ìyá síwájú ká tó ní ọ̀ pé apàdàjẹ wọ́n ní àlẹ́yìn kò rẹ̀ wàlẹ́ìsá àlẹ́ìsá ìlà tẹ̀lì ma àmàdìnàgà pẹ̀tẹ̀lì kò sí tí ẹni pé ìta ní orí fún wọn tó rí ìtọ́ka ní sọ́lá sẹ́lẹ̀ èyí tó náà ti sọ yìí méjèèjì náà ni ó ṣẹlẹ̀ lójú ayé àmì sọ́lọ́lá àríwá rẹ̀ sẹ́lẹ̀ ọlọ́run ti àwọn aláìgbàgbọ́ níyà pàápàá jùlọ lójú ogun lẹ́tíwọ́tò ọlọ́run wọ́n níyà bákan náà pàtàkì ọlọ́run yọ wọ́n yà méjèèjì náà ni ó padà sẹ́lẹ̀ àmọ́ ọlọ́run nípa náà sọ́lá àtọ́là ń bọ̀ wípé kí èmi bàjẹ́ náà ẹ̀sẹ̀ bàjẹ́ báyìí kí ìfẹ̀rẹ́ sì máa dá kọ́lọ̀ náà ti jẹ́ yíyà ìyẹn ò túmọ̀ sí kọ́lọ̀ fẹ́ràn rẹ̀ tìrúbá wa pèsè yíta náà wọ́n lọ bá náà sọ́lá àtọ́là pé ìyà tó ní ọlọ́run fi jẹ wá dàgbà tí wáyé pọ̀dọ̀ lórí lọ́wọ́ bá sọ ni ní kọ́rọ̀ òjò òkúta lewa lórí láti sọmọ tí wáyé pé ẹni bá ti ṣe kékeré rí ọ̀tá ọlọ́run ọlọ́run wá lẹ́yìn àmẹ́bí sọ fún wọn kò jẹ́ dandan tí wọ́n tẹ̀yà ń lójú ẹsẹ̀ báyìí mo lè fi jẹ wọ́n báyìí mo sì lè lọ́wọ́ lára kí àyẹ́ lè pọ̀ ṣẹlẹ̀ iná wọn jẹ́ wà sí tí gbogbo ẹni bá ń bá àwọn ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run àbí wọ́n tó dúró déédéé níbi ẹ̀sìn ẹni tí ń ṣe pálapàla ní ìyapa àṣẹ ọlọ́run yóò sì máa sọ fún ọ wípé ó rí kó tó ń bọ́dún tá a ti jẹ lọ ìbọn náà nígbà bá ti lọ́lọ́run yóò jìyà ìyàwó lọ́jọ́ bá ní ọlọ́run nínú bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ táwọn ìdòjọ wa lójú iṣẹ́ tí wọ́n ráwà lẹ́jọ́ ọlọ́run èyí sàkọ̀ sí ọlọ́run lọ́kọ̀gbà tí ó yà jẹ́ ẹni tó ṣẹ̀ bọ́bá ti wọ ọlọ́run ọlọ́run tún lè fi ìtọrọ àforíjì ó lè fi mọ́

a kì í kánjú bẹ lọ́n kó fi àwọn tí ó ṣe jẹ nítorí pé ọba tó ga lọ lọ́n ọwọ́ rẹ̀ gbogbo ẹ̀ wà ó lè padà sí wá padà sí dáadáa tó bá lọ pé iṣẹ́ wọ́n rán wọ òdúdú sọ bọ́lá wọn ti pa Ànábì sallallahu alaihi bọ́lá wọn ti pa láti ọlọ́run pa iná bá ní ìjọ kan rẹ̀rẹ̀ àmẹ́sì ní kò múlò kò ń kó Lásìkòrò jẹ kó wá pàtàkì òjá lè àmà jíjẹ tàwọn dojú ọ̀rọ̀ yìí kọ àwọn kèfèrí ayé awàlẹ́ ní ara alkafirun sáwọn aláìgbàgbọ́ sáwọn náà fúra ni ẹ̀yin fọwọ́ gbáyà ẹ̀ sọ wípé tó ń ti pẹ́ ẹ̀kọ́ tọ́lọ ẹ̀yin náà lẹ́ darí gbogbo ayé ìlú báyìí ẹ̀yin kọ̀ǹtró rẹ̀ ìlú báyìí ẹ̀yin lẹ́ ẹ̀ gbogbo obì báyìí gbogbo kọ́ńtínẹ́ǹtì báyìí ẹ̀yin lẹ́ ẹ̀ lórí kófòrò ẹwà ló ń ṣe bá ọlọ́wọ́ bá ń ṣe sọ fún wa. ọlọ́wọ́ bá pa ọ̀rọ̀ yìí lówe ìdí nìyẹn tó jẹ́ pé ìtumọ̀ tó ń bẹ lábẹ́ rẹ̀ ó pọ̀ ọ̀rọ̀ àwọn àkójúmọ̀ tẹ̀síìl lérí ìtumọ̀ ààyà ìkópọ̀ tó dípàgbé kalẹ̀ òwe ọlọ́wọ́ bá fi pa ọgọ́rọ̀ àwọn agbónímọ̀ tẹ̀sí ìbí tọ́kọ́kọ́ fi sí nínú ìtumọ̀ tó rẹ̀ lákọ̀ọ́kọ́ tó náà Ọlọ́wọ́ bá ní báwọn aláìgbàgbọ́ wọ̀nyí, ṣe wọn ò fúra ní wípé a nà náà tí àrùtọ̀nà mùsùn ṣe wọn ò fúra ní báwọn ọlọ́run a ń ọlọ́run láti àrùtọ̀ gbogbo àwọn ìlú gbogbo àwọn orílẹ̀-èdè tẹ́yìn bèbè rí pè mọ́ra yí tẹ́lẹ́ilẹ̀ ní darí gbogbo ayé ọlọ́run ẹ̀ nàìkúsùwà nínú àtọ̀rọ̀fíà àti ń kí ikú lọ́wọ́ díẹ̀ díẹ̀ àti ń họ́ fún Islam ẹ̀yọ́ mọ̀lùgbọ́ ilẹ̀ ní Amẹ́ríkà lórí Islam ní Amẹ́ríkà nítorí Islam ṣùgbọ́n bẹ́ẹ̀ bá Islam ní Amẹ́ríkà ó tún fẹ́ ilẹ̀ sí Nàìjíríà lẹ́nu ọjọ́ ní New York àwọn èèyàn ń kírun tàràwí wọ́n gbogbo títì báyìí ni wọ́n blọ́ọ̀ wọ́n kí sọ́lá tó tàràwí ní us tó dúró ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn mọ̀ àwọn làwọn ní àwọn làwọn ní kò yé wọn ní tí wọ́n bá ṣe fúra wọ́n mọ̀ pẹ̀lú táwọn tó lè gbé olùdí títì kan uk Benham gbogbo àwọn nǹkan wọ̀nyí jọmọ́ ẹ̀ ọlọ́wọ́ bá ní wọn ò fúra ní wọn ò kí ìsára ní gbogbo ń tẹ́ pè mọ́ra yíyẹn àwọn ọlọ́wọ́ àti ìgbàkúrò lọ́wọ́ yín díẹ̀ díẹ̀ wọn ò fúra ní ọ̀pọ̀ tó máa tẹ̀sí ìṣẹ́ àwùlá ìkùfà ipé táwọn àtẹ̀lẹ̀ níwọ̀n yìí ṣe wọn kí è sára ni a nà láti artol kúfù pé àwọn ọlọ́run ọba gbogbo àwọn ìlú dá ń sọ pé kò fèrí lóṣòmìnì ìfẹ̀ ìfèrí lónìí ìkọjọ ọlọ́run làwọn fi darí ẹ̀ ọlọ́run ní wọn òfúra ní ìnàkúsù àti ti ikú àti ìdàkúrò lọ́wọ́ wọn díẹ̀ ní àtọ̀rọ̀fìà àgbàgbórílẹ̀ kanáà ṣùgbọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ àdúgbà lọ́wọ́ wọn ìmẹ́ṣọ́lù Islam pẹ̀lú bí Islam ṣe ń fọ́n káyẹ̀ ìlú wo lágbàáyé lèyí ó dìrì tí ò ní bá Islam ẹ̀dọ́ka ló kó sí àwọn ìlú tó wá tẹ́lu pẹ̀lú bí Islam tó wá ìdè ilẹ̀ agbára ní ìdè yẹn ọkọ̀ lójú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ẹ bẹnu haram yálà ní Madina ní àbí táwọn àpá ńlá bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tẹ bá wo àwọn sáfù àkọ́kọ́ sáfù kejì ẹ mọ̀ ẹ̀dí pé àwọn ọmọ US àwọn ọmọ UK àwọn Chinese àwọn Indian bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tẹ́ẹ̀bà nù tí wọ́n jókòó tó mọ̀ gbẹ́kọ̀ọ́ nípa ìsìlámù báwọn ẹ̀rẹ́ bá ti kẹ́kọ̀ọ́ sábà padà lù wọn báyìí wọ́n lọ mọ̀ ìsìlámù nàìjíríà wọn ò kú lè lé wọn jáde ọmọ ìlú wọn ìyẹn ń ṣẹlẹ̀ káàkiri ayé àdéhùn tọ́lọ́ ń sinmi ló fà á tó ń jẹ́ pé kò sórúkọ tó fẹ́ sọ ìsìláàmù lágbàáyé ẹ̀ kò rí ní ẹ̀sìn terrorism ẹ̀sìn oníkankan ẹ̀sìn gbogbo ara síbẹ̀ síbẹ̀ tó ń pèlè bí ẹlòmíì ní terrorism gẹ̀gẹ̀ ló fẹ́ sọ́jú ẹ̀fẹ́ àdéhùn tọ́lọ́ ni ọlọ́run ò fúra ní gbogbo lè gbájú ogun ọdún lẹ́yìn nínú ìlú dáwà yìí kò ní báyìí ẹwà owó ọ̀pọ̀lọpọ̀ ayé tẹ̀sí bíbí yìí ṣe ń kún láwọn ayé ní náà tún kún bẹ́ẹ̀ ẹwà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé láti sáájú ń kíjímà nínú ìlú dáwà yìí gbogbo ẹ̀kún bá mú sórí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn òkè sára ní ẹ̀yìn ọlọ́run Islam ọlọ́run ló ibẹ̀ gan-an ni ọkọ̀ lè sí ibẹ̀ bẹ̀rẹ̀ ọkọ̀dé so gbogbo àwọn àìfà wà iná tí ọdún mẹ́lọ kájá ìsóríbà àdéhùn tọ́lọ ní ọlọ́run ọba ní àwọn alámiyára wà náà tí ní àrùdọ̀ náà gúúsù wa mìnà àmọ́ ti á Ìgbàtọ́lọ̀ ọba sọ èyí fún àmẹ́gbà Muhammadu Allah Alaihi wa Sallam ìwọ̀n lànẹ́bí fojú rí kó tó jáde láyé gbogbo Islam kò jáde kúrò ní erékùsù ilẹ̀ lárúbáwá jeziratul arab Arabian peninsula kò jáde kúrò mẹ́ lójú ayé àmẹ́sọ̀lọ́ àmọ́gbàtánẹ́bí lọ Islam jáde kúrò lérékùsù ilẹ̀ lárúbáwá ó wọ Islam ó in tó lé ní ìdá méjì nínú ìdá mẹ́ta ogun ayé lásìkò àwọn kòlàfà ọ̀rọ̀ ṣìdún Abubakar Umar Usman Ali kátọ́ wá sọ àsìkò òsúrù àdáwọ́lá al'amawiya àti àdáwọ́lá tó àbáṣíyà Islam kárí gbogbo ayé gbogbo àwọn ìlú tá ń pè nílùú Islam Islamiyya lárúbáwá di èdè àwọn Egyptian lè iṣẹ́ tí wọ́n ti Islam ó ti ṣe sí lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mi náà ń bẹ Jordan gbogbo àwọn ọ̀bẹ̀yẹ Philistine gbogbo àwọn lárúbáwá ni wọ́n sọ tí Islam lọ wà Sham àìlú tí ń jẹ́ Sham ó tó Syria Orodon gbogbo àwọn ìlú pátá ni wọ́n ń pè ní sham nígbà náà àwọn tó dominate gbogbo ẹ̀dá kìsẹ̀ àwọn kìsẹ̀ ló dominate sham àmọ́lẹ̀bí gbogbo jíjẹ́ sham sí lárúbáwá náà sọ́bẹ̀ àtà philistine àtà jerusalem ní jerusalem èdè wọn official language wọn lárúbáwá ni akálàtẹ̀ population àwọn tó pọ̀ jù ń bẹ̀rẹ̀ àwọn jù àwọn tó tẹ̀lé mùsùlùmí kí ó tó kan péréte christians gbogbo àwọn nǹkan wọ̀nyí islam padà wọ gbogbo òun tó bá ti ní islam mọ́dì ibẹ̀ gan lọ́wọ́ lọ sí gbogbo rẹ̀ yóò fi tàbí síbẹ̀ yóò fi tàkókò síbẹ̀ white house lamẹ́ríkà ọ̀kan náà wọn àgbà fọ́ oní kùrán ló kẹ́ alukur'an káàtó bẹ̀rẹ̀ níjà àgbáyé ní White House ó kẹ́ alukur'an níbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn ọba ló rìn ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ ètò owó ètò plan bó la kó sí àní kankan plan kankan wọ́n kàn máa ń wò wá lọ́ọ̀kan bí ẹni wípé àlétò àdúgbò ọlọ́run ní kan sáàánú ìsìláàmù mùsùlùmí tó wó lánàá kí làwọn mọ̀ sí àmọ́ ọlọ́run fún rẹ̀

bó ṣe ti tònùtònù tẹ́ bá wo máàpù àgbáyé tẹ́ bá lọ bí Australia wà bí kódò ń gbé lọ ni tọ́ ara wà ní téńté àwọn ìyá ti bẹ̀mẹ̀ kódà àwọn ọdánigọ́dẹ̀ sí ìrìwà ìwọ́ gẹ̀rẹ̀ tánbọ́lẹ̀ ní Australia tí wọ́n kí tí wọ́n tẹ̀sí àwọn àfà tí ó mú kọ̀ á ní ìdọ́lọ́pọ̀lọ́ kódà àwọn ọmọ ìlú gẹ́gẹ́ kátó us ló germany àbáwọn ọmọ àwọn chinese gbogbo àwọn nǹkan wọ̀nyí kìí sọgbọ́n wà ọlọ́wọ̀n ọba ló ti ṣèlérí ọlọ́wọ̀n ọba ní ọwọ́lẹ́mí yọrọ ọ̀hánà ẹ̀nà àti ìlàrúdọ̀ náà oṣù ààrẹ ní àtọ̀rọ̀ náà náà bá ní sáwọn aláìgbàgbọ́ tó ń gbógun ti Islam látara wípé wọ́n ń wọra wọn báwọn làwọn darí gbogbo ayé pẹ̀lú kúkúrú àwọn nípa wọn wo lójú Islam gbà tí ó fi fọ́nkárí ọlọ́ni wọn fúra ní tí wọ́n bá lè fúra ní wípé tó bá fúra ní nínú yàrá ìkọ̀ọ̀kan wọn Islam sí ìdíbẹ̀ nínú yàrá wọn ẹ̀yẹ́ bá wo ọlọ́run ti Islam tí ma gbogbo tó islam ẹ̀ka pọ̀pẹ́ ọmọ ìkan ọlọ́pàá islam ẹ máa kéèsì kódà kó ṣe tó nínú islam dára kẹ́rì ká máa gbogbo súnà ẹ bá yìí bọ́mọ̀ lẹ́kọ́ bá tó súnà ìjọba yìí ọlọ́run mọ bí ṣe gbé gbogbo ẹ̀ tó bá ti fẹ́ jíjẹ́ ọlọ́run mọ bí ṣe ṣe ọlọ́run bá ní òun òfúra ní awala يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها ọlọ́run ní wọn ò kí è sára ní báwọn ọlọ́gbogbo ilẹ̀ tọ́rọ pẹ́lẹ̀ ẹ̀kú báwọn làwọn ní lẹ̀kúsù ń tí lọ́wọ́ wọn ní ilẹ̀ àfẹ́rọ ọ̀fẹ́yà àgbà lójijì ní òjòwò fúnra ṣùgbọ́n ara ń mú léde orí إنا نأتي الأرض ننقذها من أطرافها ìtumọ̀ ìríkà tù yìí o ní ibi tọ́pọ̀lọpọ̀ àwọn àfúnlẹ́mọ̀ jẹ̀msí ìrúfìsì akṣàrù mọ̀bàṣìrí ìtumọ̀ tí wọ́n gbélé lérí náà ni ẹ àmọ́ ó tún bẹ̀ẹ́nà àwọn àfúnlẹ́mọ̀ jẹ̀msí kọ́dà látorí ayé àwọn sàájẹ́jẹ́ tí wọ́n tún sọ

olùgbàlejò tí a mọ̀ pé ọ̀rọ̀ yẹn lọ́gbọ̀n ọrụ ọ̀rọ̀ ọ́gí là ń sọ igi ní jẹ́ àràbà igi ní jẹ́ àrèrè olù nǹkan mẹ́ta ló bẹ́ ìgbà tó ń lọ ṣùgbọ́n ìtumọ̀ jí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn pọ̀ ìtumọ̀ ló kó sínú pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sọ wípé awàlá ní yára o a náà ní ákì ẹ̀rọ na kúsù àmì ní àtọ̀rọ̀ fi ha Ìtumà àkọ́kọ́ yẹ ọ̀nà ẹni èyí táwọn àfọ́lúmọ̀ tẹ̀sí rí pọ̀ ha tí wọ́n ní túnmọ̀ ní tó ń mú wa náà ní wípé ọlọ́run yóò máa dín ilẹ̀ kù díẹ̀ díẹ̀ yóò máa gbà á lọ́wọ́ àwọn tí wọ́n rò pé kúfúrù làwọn fi da ilẹ̀ yóò máa gbélé ìsìláàmù lọ́wọ́ ìtumọ̀ kan nìyẹn tí àwọn olùmọ̀ tí wọ́n fi tú bákan náà náà كانت الأرض ننقلها من أطرافها ọdún bẹ nínú ìtumọ̀ míì táwọn àfá tí wọ́n tún fi jú wọ́n ní wọ́n kàrọ̀ ọ̀gùn àp wọ́n rẹ̀ náà ni wípé àwọn ẹlẹ́mì ara gbogbo èèyàn ní Ọ̀sán àwọn àkọ́lùmọ̀ tẹ̀sìn wọ́n ní túnmọ̀ rẹ̀ ní wípé tí ẹ̀mẹ̀ tó nígbà kan, àwọn ìlú kan bẹ nítì wọn ò sí mọ́. Ìmọ̀ kọ́lá ó pa ọrùn, àbí kí àjàkálẹ̀ àrùn kó ṣẹlẹ̀ kí ogun wọn ti kú tán bẹ̀. Bí ìwọ̀n bá tó wá jìnà, a máa ń gbọ́ lẹ́nu àwọn tí wọ́n fi wa ọlọ́pọ̀ bá ní wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà mi wọ́n dá ah, sọ̀rọ̀ gbòye báyìí bẹ́yàn bá ju abẹ́rẹ́ lẹ́gbà kan kò ara èèyàn lọ́pọ̀ sí sínú lé fún ọgbà lókún bí ma lọ́rẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n sí pítà ilẹ̀ ẹ̀rọ àpàdé ní abẹ́yàn méjì mẹ́ta lókún bẹ́ẹ̀ kọ́lá àgbò ilé mi ó ti dàlàpà ó ti wó ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì mọ́ ní à ah, nínú òbí ọ̀kan ni wọ́n ṣùgbọ́n tí ìyí ìbẹ̀bá débẹ̀ àwọn olùrùn ẹ̀dá mẹ́sàlẹ̀ ó ń bẹ̀ẹ̀bá àwọn olùmọ̀ tí wọ́n túnmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹkúra bẹ́ẹ̀ bá ń bẹ lẹ́ni bẹ́ẹ̀ ń pọ̀ sílẹ̀ bá ń rọ ẹ̀dì pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwàlámíyàrá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé kan bẹ àwọn ìlú kan bẹ àwọn tó lóókọ lánàá na kúsù àmìnátọ́ fi àádùnmù wọn kúrò díẹ̀ díẹ̀ débi pé wọ́n padà gókọ wọn mọ́ ó ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n túnmọ̀ àyà níbẹ̀ torí gbogbo ẹni ẹ̀yìn náà bá ń bẹ lórí ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ àwọn kan ti ń bẹ lánàá àgbòkí èbá ti pé à ń ka nínú Kùránì ta ló gbọ́kọ̀ Kùránì náà tálógbó kọ ọmọ fìràún tálógbó kọ bàbá fìràún lẹ́nkúsù wà ní àtẹ̀rọ̀ fi hà ó ń bẹ̀ẹ́ ní àwọn olùmọ̀ tí wọ́n túnmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bákan náà fọ́wà mùjáì wọn ni kú wà kọ̀rọ̀ ọ̀pùn ọ̀rùn wà kọ́pù ápìyà wípé o náà ní kí ibi táa ti mọ̀ tó kún fẹ́rò kó padà gbogbo èèyàn tó ìgbé ká tó gbójú òkè a máa kàwọn èèyàn nítumọ̀ pé ah, inú ilé èèyàn bẹ̀ẹ̀bẹ̀ inú ilé èèyàn bẹ̀ẹ̀bẹ̀ gbọ́ bá yá àwọn bá ní kọ ọmọ jẹ́yàn lé ní ṣe pẹ̀lẹ́ lórípa àwọn kan náà ti jẹ́yàn rí tẹ́lẹ̀ ilé kan ti ló kọ rí tẹ́lẹ̀ tí ó bú ẹ̀ bàbá ìmí ìfìdá oró na kúsù wà nínú akọrọ fèrè tó bá fi lépa ìkánà lákùlọ díẹ̀ díẹ̀ ẹni tó lè jẹ́yàn bẹ̀ yóò kọ̀ sojúbọ̀ ẹ bá jùbọ̀ wò ní rẹ́ni tí ó gbé sẹ́wọ́n àwọn tí wọ́n ti tẹ́síwájú wọn ò ní rẹ́ni tí ó gbàṣẹ́ lọ́wọ́ wọn yóò bá rí wípé ọlá àtàjùlọ yóò bá kó bẹ̀ nàǹkúsù àmìnà àtàrà fi ha Bẹ́ẹ̀dọ̀bẹ́ẹ̀lẹ́ ilé ìmọ̀, bàbá àbá ní olùmọ̀ ní bàbá tó péyùn náà gàáfà ní olùmọ̀ ní bàbá tó tún pìyẹ náà gàáfà ní olùmọ̀ ní ṣùgbọ́n bàbá tó ń dọwọ́ ẹ̀yìn ọ̀tẹ́ni tó lè wú lédè wọn mọ́ ọlá yóò bá pín wọn wá ní fi mímọ̀ júwe bẹ̀ mọ́ wọn ò ní fi dáadáa júwe bẹ̀ mọ́ ìdíkọ̀ ẹ tó bá dórí àwọn ènìyàn kan yóò kódà ṣùgbọ́n wà máa nàgà wọ láyẹn níbò míì abọ́wà mùjárí wọ́n nínú túnmọ́ rẹ̀ nìyẹn bọ́lọ̀mbá kọ̀dí ọlá kan tó lè dè kalẹ̀ láàbí máa ń sọ báwọn ìran lárúbáwá ìsìláàmù lọ́lọ́run fi pọ̀ ilé bẹ́ẹ̀ bá ti ka ìsìláàmù yẹn fún àlọ́wọ́ kòkúrò mẹ́rin ننقصها من أطرافها ألم يروا أنا Láàrùn láti jọ ayé lójú owó. Ilẹ̀ ìmọ̀ ẹgbẹ́ lọ́ọ̀bẹ̀ ní jẹ́fà ní jẹ́dùnú fún wọn ìlọ ọkẹ́ kùránì ń bẹ̀ ìlọ ọkẹ́ kwẹ́ẹ̀sì ń bẹ̀ àwọn àfà kò ní túnmọ̀ náà mo láǹfààní láti mi ò ní dárúkọ orílẹ̀-èdè yẹn inú ilẹ̀ lágbàwà náà mo wá wọ tẹ̀sí dáàmọ́ wọ̀ tẹ̀sí dẹ̀mọ̀ tó wá gbé mi mo wá ń sọ wípé inú ìlú wà yìí àgbàfà kan àgbàfà yìí ní Nàìjíríà àwọn ọmọ púpọ̀ sáàtì sàǹfàní púpọ̀ látara síra wọn mo ní máa fún lówó kó gbé mi ya mọ́jálásí àfà ó ní mẹ́jì fẹ́ta mẹ́jì dáàbò àfà wọn láyé òun sábà rí ìyẹ̀wò náà lọ́dọ̀ àwọn ẹgbò nítumà gangan ọwà fẹ́ náà wọ́n ni bọ̀ mo ti wá mú mi Nàìjíríà mọ́ Nàìjíríà kárí ọmọ nǹkan ṣí níbi ilé ìdí ọmọ ọmọ ká ṣí láti bí lè kí ni tàrí àwọn àtọ́ọ̀lù nùjú mo láwọ̀ láàrín lánà àtàrí òbíṣù ní ìdàdà àwọn tí wọ́n náà ń sọ ẹ̀rọ òbíṣù mọ̀ lọ́dọ̀ mo ní ẹ́ owó ọmọ ìgbẹ́gbẹ́ ọlọ́run kí í ṣe pé ọlọ́run kò náà ní kankan kó gba iye ló pàkó lára ní ọlọ́run bá náà wà lẹ́yìn yàrá ọrún أننا أكل عرض ننقصها من أطرافها àfáà tó jẹ pé gbogbo ìtò níláyé níbi kùránì yìí ni gbogbo àpọ́lẹ̀ tó ní gbogbo ìtayé fi ń polongo rẹ alkùránì yìí náà ni ìmọ̀ ẹ̀sìn ni kọ̀ wá sọmọ kàkà ní ọmọ tó tókè àìkàwé ló ń yàgbà àbá àti mọ̀ ẹ̀lá ẹ̀sà àkàwé yàgbà ṣé kùránì lọ kùránì ti àjọ nù ẹgbẹ́ tí a gbọ́ àti kọ́mọ́ mẹ́ta lọ

Ọ̀pẹ̀ ẹ̀nà àwọn olùmọ̀ tí wọ́n tú bẹ́ẹ̀, bákan náà àfá wa àbá, àwọn tú sí ikú àwọn àfá, mọ́tún ìgbìyànmẹ́, pé tí àwọn àfá jábá ti lọ lérílẹ̀, nùkùsọ́nù ilẹ̀ dínkù nìyẹn àwọn tún bẹ́ẹ̀ wọ́n ní awalẹ́ ní ọ̀rọ̀ àníyàn àti àrùdọ̀nà gúúsùwà mi àbúrọ̀ òmìnà àwọn ní awalẹ́ ní ọ̀rọ̀ jẹ́ gbogbo ayé ẹ̀ kí è sára ni Thank you. táwọn ọlọ́run ọba ń payé rẹ̀ díẹ̀ díẹ̀ na ń kúsù ní ní a ń payé rẹ̀ díẹ̀ bí a ń ká ẹni ayé a ń ká léde etí ara ń ká díẹ̀ díẹ̀ ẹ̀fúra àwọn àbọ́ àwọn wá ní pé kí ni bọ́lọ̀ ń ká ayé kẹ́ ní léde díẹ̀ díẹ̀ wọ́n àwọn tọ́lọ̀ ń jú wọn lórílẹ̀ àwọn jọ ń já mọ̀ sílọ́lọ́fẹ́ sílọ́lọ́wọ̀fẹ́ bàbá kò lórílẹ̀ àwọn táwọn àwọn olùgbìlẹ̀ jẹ́ ń bẹ̀rù tí wọ́n ti dán tí bàbá kò lẹ̀ jọun àwọn táwọn ti já wọn jú jùkú wọ́n bá sọ mọ́tà láti gbígbà kàlù wọ́n lẹ́ àmọ́ ìṣẹ̀lẹ̀ àbá mi máa ń bẹ nínú ìlú tó yẹ pé ẹni tó fẹ́ dá wàhálà ah ó ti jú àfàgbà bàbá ẹgbẹ́ alẹ́dù àkójì ẹ̀nà òjì jù ló ti kú yẹn ẹ̀yọ́ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ lágbáwá àwọn kan bí ìgbẹ́ tí ò lè ṣẹlẹ̀ rí nígbà lọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́n ńláńlá ti lọ ìgbẹ́jú pé kùránì ó lè fi gbogbo olórí àgbáyé láti wá ń ti competition rí ó lè gbé gómìnà ọmọ wà nù jí kọ́ máa wọ pẹ̀lú ẹ̀ tẹ́ máa gbọ́ music àwọn yíkọ̀ tí ò lè ń ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí ìlú ti jú síjọba ń bẹ̀rù ní àwọn olùmọ̀wọ́ ti lọ na ń kúsù wà ní ní àbẹ̀rọ bí ha àwọn àfá àfẹ́ pé kí wọ́n bá sọ òdodo kò síjọba tó lè tì wọ́n mẹ́lé kò síjọba tó tó bẹ̀ wọ́n ti lọ ṣùgbọ́n wọn tó bá sọ ọrùn tí wọ́n sọ lé ní ìjọba òṣìṣẹ́ wọn ó sì wọ́n fún ilé ẹ̀wọ̀n lókù oníkàlùkù rẹ̀ adákẹ́ ẹnu ẹ tí ẹ̀mọ̀ bá mi báyé ń parẹ́ lọ nìyẹn àwọn àpá ننقصها من أطرافها àwọn tí wọ́n ti mọ́ wa lára nínú ní àwọn ìgbé à ẹgbọ́n bá ti ṣe mùsùlùmí ń bá ìbá gbọ́ na ń kó sówá ní ha àbọ̀ àwọn àbọ̀ wọ́n nínú kò sọ́ọ̀nù ha mọ́tún ìrìnàmá wà zahabu fuqaha tí wọ́n bá sọ wípé ọlọ́wọ́ bá ní ẹ̀fúra ní pé òun ti ń ká ilẹ̀ ayé òun ti ń ká léṣe díẹ̀ díẹ̀ kí ni ìtumọ̀ ti ká ilẹ̀ létí díẹ̀ díẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé mọ́tún ìrìnàmá àwọn àfáà ọjọ́lọ́ wọ̀dà ápùlùfùkọ̀ àwọn tí wọ́n kéwú tí kéwú yé tí wọ́n lò kéwú tẹ̀sẹ̀sẹ̀ mẹ́ta ló papọ̀ àwọn tí wọ́n kéwú tí kéwú yé tí wọ́n sì tún lò kéwú mẹ́tẹ̀ẹ̀ta yìí sábà papọ̀ àbíkọ́lọ̀ nǹkan ṣàánú kìí ṣe gbogbo ẹni tó kéwú lè kéwú kìí ṣe gbogbo ẹni tó kéwú yé náà ló lo kéwú tó kéwú alùkọ́á àwọn tí wọ́n ké a lè tọ́ka pé àfá àwọn yìí àmọ̀gbà tí wọ́n ké kìí ṣe wípé wọ́n kà jọ sán ẹgbẹ̀ mẹ́gà fà níbi ìtara wọn àwọn ṣe òkúta náà báyìí àwọn èyí sàfà mínísà tí ó ṣe bẹ̀ ìbá ti kàlẹ́ ìfún abáyé tí ó ṣe bẹ̀ ìpínlẹ̀ tí ó wọ́n ké sáyé mọ̀ wọ́n ké ìmáà nà kéwù wá tún yé wọn wọ́n ti tún lo in tí wọ́n gé bọ́rọ̀ ń bá ní mú wọn kúrò sílẹ̀ ẹ̀mọ́dágbèrè báyìí Àfọ́ àwọn Abdullahi ọmọ Amur, wọ́n wá mú àdísì kan wá láti fi gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀, àti ìmọ́ tí wọ́n mú wá lórí abala yìí ọ̀rọ̀ yìí náà ìmáàmù ṣàábí àwọn ẹ̀sọ́ tó súnmọ́ bẹ́ẹ̀ àti ìjàfọ́ Abdullahi ọmọ amúrù ọmọ house radiyallahu ta'ala anhu qala sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ni mo gbọ́ tí òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ ṣẹ́rí ìmọ̀ ṣẹ́rí yìí ọlọ́run ò ní sàdédé ká ìmọ̀ kúrò lára àwọn èèyàn bí lẹ́ẹ̀kan náà wàlákin ìyàkùnbẹ̀gbọ̀lẹ̀ ẹ̀lìmá ìkọ́bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ọlọ́run ma ká ìmọ̀ kó lórílẹ̀ pẹ̀lú pé yóò mọ̀ mọ́ àwọn olùmọ̀ yóò mọ̀ mọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n kéwù mọ̀ yóò mọ̀ mọ́ sọ́dọ̀ hátà ìgbà lámùsùkì àìmà títí ọlọ́wọ̀ wá ní iṣẹ́ olùmọ̀ kankan fún wá lórílẹ̀ ẹ̀díká gbọ́ yóò olùmọ̀ tí kò ní iṣẹ́ kò yí olùmọ̀ tó kéwú tí kéwú tó ló kéwú àwọn olùmọ̀ pọ̀ o táwọn ṣùgbọ́n ṣùgbọ́n àwọn tó kéwú tí ìtàkàlà náà tó mọ́sán tó hàlá àwọn èèyàn wà ní tí wọ́n lè máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀wọ̀n ní orí mọ́ àwọn aláìmọ̀kan ní ọ̀rọ̀ fún àwọn àpá fàtúlìlù ayé wà máa bí àwọn aláìmọ̀kan lórí ọ̀rọ̀ àlámọ̀lé ọ̀rọ̀ ẹ̀sìn wọn wà áfùtá ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀sìn wọ́n máa mú ìdájọ́ ẹ̀sìn wá láì mímọ̀ fàtọ́lù àwọn dáńpẹ̀ lórí mọ̀ yìí wọ́n ti sọnù wà á lọ́dún mọ́sùlùmọ́ ìṣàwọn ìyàlọ́nà gbogbo èyí àti ìpàyè kọ́lọ̀ kò sọ wà mí. kọ́lọ̀ hasan akọ́ hasan al-Basri wọ́n ní akọ́ abdullahi bin Mas'ud wọ́n sọ pé mọ́wùtù ààlì ikú àpá sulmatun fil Islam sulmatun fil Islam bimba kò tó nínú Islam kò tó ká tí wọ́n gbẹ́ẹ́ láàyè sùdù àṣẹ òtò lẹ́jẹ̀ tó bá bá kòtò ààbẹ̀ òdí kò sí ìkàwọ́ tó dí kòtò yàmọ́ mọ̀kànlá pàlẹ́yìn wọ̀nà bílẹ̀ bá ní sú bílẹ̀ náà kò sí tó bí òtò èyí ń ti wà bẹ̀rẹ̀ ọ̀fàrí kò sí ìkàwọ́ tó dí lọ́pọ̀ yẹ pé ẹjọ́ bá mọ̀ tún àwọn àfá ní àbákọ́kọ́ àfá kan jáde láyé ẹ̀mí ìlú mí ìgbé á ah, orígun kan nínú orígun tó gbáyé tó ti lọ ìmí ò nílé pẹ́sẹ̀ tí wọ́n bá ti káyé ojú wọn tán wọ́n bá ti ká ogun ẹ̀ kámọ̀ rẹ̀ sí bàtà yìí wọ́n dànù bákan náà àfọwọ́ abdullahi bin musulman radiyallahu anhu wọn ni alaykum bil ilmi qabla an yuqbad ẹni bá ní kéwúké ẹni bá nímọ̀ ẹ̀sìn wá dàáàbò àbìlì ìtumọ̀ pé wọ́n ká ìmọ̀ ńlẹ̀ oná nípa àwọn onímọ̀ tí wọ́n kéwú tí wọ́n máa kéwú wọ́n lò kéwú fún mọ̀kò ní ẹ̀ àbọ̀ alẹ́ ọ̀bí ọmọ àrìnkọ́lọ̀ kó bá ayọ́ sí wọn wọn ní ìnà mẹ́sàlẹ̀ fùfàá ìnàmà mẹ́sàlẹ̀ fùfàá ka mẹ́sàlẹ̀ gbogbo ìdá ó ti àkọ́f lẹ́mọ̀tò wọ́n ní àwọn olùmọ̀kẹ́ ẹni rẹ̀ àpéjúwọ́n jẹ́ bí ìka ọmọ ní kàbáyìí abájígbé kan bẹ̀ ó sì lọ náà nìkan padàjọ́ so láti ṣe rẹ̀ wípé tí kan láti lọ gbogbo bá ní ilẹ̀ gbìyànjú káwẹ́ ní tí ọ̀rọ̀ kó wọn tó jẹ́ bà ní fà kò lè dàbí ó lè gbìyànjú ṣùgbọ́n tí yẹn di ọ̀sẹ̀ tó lè dìbà wàkọ́lọ̀ Suleiman láyé dáàlù lẹ́sù bí kẹ́rì wọ́n ni ọmọ nìyàn ní yé máa bẹ lórí dáadáa máa bá kí ẹ̀lẹ́ lókùrú ìgbà táwọn ẹni àná àwọn olùmọ̀ tàná tí wọ́n ké tí wọ́n mọ̀ tí wọ́n lò lókùrú ìgbà tàbá ti bẹ̀ láyé hátà ẹ̀ta àtàmàlì ààrẹ àwọn atáàbọ̀ lẹ́yìn kárẹ́ ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn kákẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yé tí wọ́n mọ̀ tí wọ́n lò ó àdáwò tó báyé lẹ́nu mọ̀ lẹ́gbọ́ a máa rògbà àbáàkì yóò sì kí ó ọkẹ́ ni ó kọ́ èdè ṣùgbọ́n kò ya ládàbí kí ó yẹ máa nítorí pé tó kí ó lọ́dọ̀ rẹ̀ náà ya ẹgbẹ́ ọmọ yẹn lè náà dáadáa ṣùgbọ́n kẹfàmà yàkúnù lùmọ̀rọ̀bí yàkúnù lùmọ̀rọ̀bà bẹ́ẹ̀ ni bá kọ́ nígbà ṣe rí náà lẹ́yìn akóṣe rí ṣùgbọ́n àwọn tó sáájú wọ́n ń kọ́ àwọn èèyàn ní bíbà wọ́n tún kọ́ wọn ní lágàjí wọ́n ń kọ́ wọn orí sùúrù ọkọ̀ yẹn náà ó rẹ̀ sí ó rí sí lọ ọmọdé tí ó bí ìtú ọ̀nà náà ìtúkí nígbà má jẹ́ ilé ọmọ ilé kí ó ilé kí ó mi fẹ́ gba ah, ẹlọ ti dé ìjẹmọ́ ìjẹmọ́ sálọ ah, wọ́n pè rọ̀ àìdá ọ̀rẹ́ yẹn lọ ní àwọn sílẹ̀ ọ̀kan lọ gbóòsù gbogbo géèjì kẹ́mẹ́jì ó sálọ lé ọmọ kí ó wọ́n pè rọ̀ àìdá ẹni tí ń bẹ nídìí ọjà jẹ́ ti ṣọ́ọ̀bù tí ó lápò pẹ̀lú káìlá ká tó wá sọ pé ẹmọ tó pé ọlọ́run wí àdẹ́bì wí lòun jí gbọ́ lójoojúmọ́ wọ́n á tẹ̀lé bẹ́rẹ̀ ẹlọ́dẹ̀ àwọn kan jíbi gẹ́ẹ̀sì táwọn kan lọ́dún lẹ́yìn fẹ́ǹsì léṣù pé àìlà tó mú wà dẹ́kù sí àwọn tó sáájú wọ́n wọ́n kọ́ àwẹ̀ gbígbà mọ́ wọ́n kọ́ àwẹ̀ lọ́gbìlà mọ́ wọ́n kọ́ kìyàmù lẹ́yìn mọ́ ìdí ni ẹ̀rọ àwọn àbí sọ wípé táwọn ẹni àná bá ti tán sílẹ̀ táàrẹ ni àná kéwú lọ́dọ̀ wọn mọ́ kọ́ńtẹ́lẹ̀ta ẹ̀mọ́ rí ti kúkú ayé tó bá ti wípé àwọn tí wọ́n jẹ́ ní àná níbi mímọ̀ tó bá ti sá lórílẹ̀ àwọn ẹni òní òní lẹ́ni kẹ́kọ̀ọ́ lọ́tọ̀ yìí jẹ́ pé kò ní sáwọn àpá o ṣùgbọ́n bí àwọn ẹni àná wọn ò ní sí mọ́ alẹ́kẹ náà ti parọ́ bá gbogbo àwọn èèyàn àtẹ́ndókè àtẹ́sí ọmọdé jẹ́mọ́ tí wọ́n á bẹ̀rẹ̀ nígbà tó jẹ́ aláìwòsàn fáàmì ó sọ̀rọ̀ náà wọ́n á kí ni ó kà wá ní tí yóò kò bọ́rọ̀ ọlọ́run yóò tó máa ti bá àrùkọ́ òtún ké ti nàìjíríà òtún ké Cairo òtún ké Cairo òtún lọ Iraq òtún ṣe bá ẹwà mọ́ kò ẹ̀yí rí samson ìrìnàmẹ́ àmì ń dèyàn mọ́ lára ẹ̀sẹ̀ ìgbà àfá àrílẹ̀ ìrìn lára òun náà ṣe mọ́ sọ tó bẹ́ẹ̀ ló ń wo mi náà àfá àlàwà náà wájú pọ̀ sọ wípé àfá àlàwà náà kí ìsàlàrí so gbogbo àwọn nǹkan yìí jẹ́ mẹ́rin àwọn àfá àpadà tún torí pé gbólò tọ́lọ lò bí àtìtú ni àwọn alábí ara ọ anna nàáfil àrùdọ̀nà kò sọ àmìnà àkọrọ̀ fi Ìgbà àwọn ìtumọ̀ tó tún lè wọlé ó náà ní gbogbo abá ṣe dúró yìí tí bá ṣe rí lógún ọdún sẹ́yìn láwà na ń gúúsù wá mi ní àtọ̀rọ̀ bí i níbi káàkì kí è ní dínkù ọpọlọ wá ń dínkù ìrìnà wá ń dínkù wá ń dínkù wá ń dínkù agbára wá na ń ní alẹ́gbẹ́ sára ní náà ọlọ́run ọba tó ń bá wa sọ̀rọ̀ yìí òun lọba tó ní ìdájọ́ adájọ́ bó bá ṣe wù lórí ẹnikẹ́ni tó bá wù nínú ẹrú ẹ̀ láàmù ọkùnrin yìí ẹjọ́ ọlọ́run ọba ti dá ẹnìkan ò lè láàmù àkíbalẹ̀ ọkùnrin yìí ìtumọ̀ tààkìb ó náà ní pé gbogbo èèyàn bá sọ̀rọ̀ tán ẹni wà á sọ̀rọ̀ lè ọlọ́run kò sí yẹn bí ọ̀rọ̀ yìí láàmù àkì kí lè pé ìtọ́lọ̀ wá sọ yìí kẹ́nìkan wá sọ̀rọ̀ lé tọ́lọ̀ bá ti sọ ẹjọ́ náà wá ti dá lẹ́jọ́ kò tẹ́nìkan tó lè àbí látẹ̀bílà látẹ̀bíyè kò tẹ́nìkan tó lè yí padà máa Ọlọ́wọ́ bá sí ti bá wa sọ̀rọ̀ yí ọba tó yára ní ṣe sẹ́ni. Tó ṣe ìfọ́mọ nìyàn máa ń rò ní wípé tó yìí. Bẹ̀rẹ̀ látorí ẹgbẹ́lọ́

ìdájọ́ ọ̀tọ̀ọ̀lọ ó yá ìdájọ́ náà yá púpọ̀ kódà láyé ní ọlọ́rin kan jíbi máa mú alákòsí ẹgbẹ́ ẹ̀nìyàn ti pàlàpà ẹjọ́ mọ̀ sí ìdá ẹjọ́ mọ̀ sí ẹ̀fílẹ̀ ojúlọ́pàájú alọ́pàá

tẹ́gbẹ́ balabala náà ló sún múra sí bó ìgbé dáadáa ni múra sí ọlọ́run ní ní ìgbòlú ẹ̀ ọlọ́run fún láì àbí ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run fún wa rahim àwọn àbí ọlọ́run bá subhanahu wa ta'ala lè máa ti máa ń ṣe ládùá lóòótọ́ nínú àmì òpin ayé tí ó máa ṣẹlẹ̀ náà ọlọ́run mú àwọn àpá àárín kúrò lórí bá bí Allah subhanahu wa ta'ala ó bá wọn olùmọ̀ tá à ń ṣàǹfààní látara wọn ọlọ́run bá lọ́rẹ̀ ẹ̀mí wọn a mọ̀ pé wọ́n lọ ṣùgbọ́n lọ́ bá lọ́rẹ̀ ẹ̀mí wọn káyé oní lè ṣàǹfààní púpọ̀ látara wọn ọlọ́run bá lọ́rẹ̀ ẹ̀mí lórí dáadáa lórí àlàáfíà rahmatulahi ya arhamar rahimin rahmatulahi ọlọ́run wa subhanahu wa ìtọ́sọ́nà ọlọ́run àánú ọlọ́run ọlọ́ba kó má kàlórí ẹ̀ kọ̀ọ̀kan wa má padà sọ wá di òbílẹ̀ jẹ́ má sọ wá di olùyapa àṣẹ ọlọ́run má padà jẹ́ kí àtúbọ̀tán wa kó dákìbì kó bọ̀ rahmatulahi alhamdulilayi àwọn àtàwọn ẹbí wa àtàwọn àrùbádọ́mọ wa rahmatulahi alhamdulilayi sọ́dá kọ̀ọ̀ká ń gbà fún ọ̀kan náà wà fún àwọn àti wọn jáde láyé lórí àti ṣe sílẹ̀ náà ṣe àlàyé غفر الله له ورحمه الله تعالى so first bank thirty thirty two fifty two fifty three zero nine first bank thirty thirty two fifty two fifty three zero nine eléyìí là ń gbà fún ọmọ ìyá wọn náà pàápàá jùlọ fún àwọn ẹgbẹ́ wọn tí ọlọ́run bá sọ àwọn ọ̀tá ọlá ọmọ ìṣẹ̀lẹ̀ àti èsì ìwòsàn sílẹ̀. iṣẹ́ náà yìí dùn wa èyí ni yóò mú lọ kọ̀míìlì ọ̀la ni yóò mú lọ túmọ̀ ọ̀tún lá ni yóò mú lọ ọlọ́run bá kí ni kó sọ wá ju jọ́nà lọ. aṣọ fún wa rí pé a ṣe ìkówójọ ráńpẹ́ níjọ yóò mú sábà àti yóò mú lọ àhàkì ìjọ méjèèjì a ṣe ìkówójọ ráńpẹ́ fún iṣẹ́ mọ́tíkì wa sọ̀kọ́lọ́run bá kí ni kó mọ́ṣẹ́ ìpínlẹ̀ kan wá láti àrùn tó sí ọlọ́run kò ṣe fún wa lónìí ibita àwọn kan àrùn tó sí ọlọ́run kò ṣe fún wa lónìí ìrànlọ́sí àìsàn ìjọba ìṣẹ́ yẹn dé ìdókùsì tó pọ̀ kọ́lọ̀ wà kí ó bá wà ṣe àkáàtì details òun náà ní zero five five nine nine three four four five nine GT bank zero five one nine nine three four four five nine GT bank dáhùn súnmọ́ Islamic foundation mosque ọlọ́run ní ọmọ ìṣẹ̀lẹ̀ wà ṣe ìrànlọ́sí ìyá àrùn àmọ́ràn míì bákan náà ọmọ ọ̀yà wa tí a ní wọ́n fi apá ṣiṣẹ́ ti ṣe tó tí wọ́n tí a ti gbé fúláyà síta gbọ́dọ̀ náà fún oníkálukú lọ́wọ́ náà tí a dà láti fi máa ràn ọmọ ìyá wa náà lọ́wọ́ abẹ́ aláṣọ àmì wọ̀tàálá ọlọ́run kó mọ́ta wà náà kó mọ́ta wà lágbára wọn rọ̀fúnmọ́sí ọmọ rọ̀fúnmí tó lágbára díẹ̀ ní kọ̀míṣọ́ ọmọ ìyá wa náà ọwọ́ ọ̀tún tí wọ́n lè ṣiṣẹ́ òun náà ìṣẹ̀lẹ̀ iṣẹ́ so àti oríṣẹ́ ṣe ó di wàhálà àti jẹ́ àdínú ó di sọ̀rọ̀ ọlọ́pàá ṣe bá fún ọ ní àlàáfíà nígbà tó fẹ́ ṣiṣẹ́ ọwọ́ náà wọ́n ní yóò dàgbà ní six hundred and fifty thousand naira àwọn èèyàn ti ń dá sí so àbí aláṣùwọ̀n ọ̀dàlá tí ó mọ́sọ̀ ẹ̀kọ́ ní ọ̀pọ̀ náà lọ́wọ́ gbà wá sí abá ní àníyàn báwa náà fẹ́ kópa ń bẹ̀rẹ̀ account details òun náà ní thirty sixty nine eighty fifteen twelve thirty sixty nine eighty fifteen twelve first bank ọjọ́ aláṣọ́nà wàtàálà kó má fẹ́ ìmọ̀kan wa náà lẹ́ ààbẹ̀ ìmọ̀kan wa náà kọ́lọ́wọ́n bá kọ́ bá àbúyà nǹkan sọ̀rọ̀ برحمته يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله